bisimilahi walhamdulilahi wasalaatu wasalaamu ala rasulillah amaki ẹ̀yin olùgbọ́ wa ń lé sí orí ọ̀tún ètò alilmu nurun ní orí ìkànnì tí ẹ ti ń gbọ́ wa yìí abu sumaya murtada alim ó ní orúkọ tèmi ní ọdún tó kọjá ètò yìí ó dé títí gbọ́ wa láti iléeṣẹ́ yìí nígbà tí àwọn àjọ tí a mọ̀ sí pure islamic center tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ lọ́dún yìí bákan náà ọlọ́run tún kún wa lọ́wọ́ jẹ́ kí a tún fẹ́ bẹ̀rẹ̀ ètò náà ní gbogbo ìgbà tí ọlọ́run bá ti fún wa nígbà láàyè láti fi gba àwẹ̀ nínú òru oṣù ọlá tí a bọ́ sí a tún máa mú ọlọ́kanjọ̀kan ètò wa fún yín ìdánilẹ́kọ̀ọ́ tí yóò ṣe wá ní àǹfààní olówó iyebíye abẹ́ ọlọ́run wọn tí ó jẹ́ onígbọ̀wọ́ ètò náà kó bá a san ní ẹ̀san dáadáa ìmáàmù wa tí a jọ máa ń mú ètò náà wá tá a jọ ṣètò èṣí tó lọ òun náà láti ṣe tọdún yìí bẹ́ẹ̀ jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ni Imam Sulaiman Hamza Abu Ahmed ama mẹ́tò wa báyìí àkọ́kọ́ tí a máa ṣe nínú ọdún tá Imam ẹ bá kí àwọn ará ilé ká bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم البعث والنشور adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba. alhamdulilah. atọ́rọ̀ kí a ti gẹ̀ fún anabuwa muhammed sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn wá gbàná akíbùbù wa kú oríire wíwọlé oṣù ramadan kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó má ṣe eléyìí ní ọkàn tó kó fún wa. àmín. gbogbo àwọn èyí tá a máa ṣe nínú ìjọsìn kí ọlọ́run ọba kí ó má ṣe àgbá ní ìjọsìn fún wa. àmín. ààrí oṣù ramadan oṣù tí ó jẹ́ oṣù tó lápẹ́lẹ́ púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni bó ti jẹ́ pé àwẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ọ̀gá aṣẹ́ olóore tí yẹn fi máa ń súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìkan náà sàhábà ọlọ́ba nàbẹ̀ wa muhammad sallallahu alayhi wa sallam oníwà nàbẹ̀ wa muhammad sallallahu alayhi wa sallam murni bi amalin idha qumtu bi adkhulu aljanna pamela sẹ ẹṣẹ kan tó yẹ kó tí n bá ti ń ṣe máa dọmọ aljanna kí lànà bí sọ fún mi àlẹ́ ní fa'alayka bis sawm la mithla anábì ní àwẹ̀ ni kó máa gbà tó pé nínú iṣẹ́ àlìjánà kò sí ọ̀gá àwẹ̀ so orí ńláńlá ló ń bẹ nínú kí a máa gbà àwẹ̀ ní pàtàkì jùlọ nínú oṣù ti Ramadan èyí tó jẹ́ ọ̀ràn yẹn yìí jíjẹ́ ọ̀ràn yẹn àwẹ̀ tábàwọn náà al-Qur'an al-Karim àárí ẹ̀rí rẹ̀ ń bẹ tábàwọn sunna anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àárí àkọọ́lẹ̀ náà tó fẹ́ ṣẹ̀rin كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo aṣẹ àwẹ̀ ní ọ̀ranyàn fún yín gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọ̀ranyàn fáwọn tó ti ṣáájú yín la'allakum tattaqun kẹ́ ẹ lè bá páyọ̀ ọlọ́run. ẹ pé pẹ̀lú gbólóhùn kutiba tọ́lọ́wọ́ bá lò yìí bimana fọ́rìdọ̀ ó túmọ̀ sí pé àwẹ̀ ní iṣẹ́ ọ̀ranyàn ni. torí ẹ̀ ló fi jẹ́ pé inú orígun ẹ̀sìn Islam márùn-ún ọ̀kan nínú ẹ̀ làwẹ̀ gẹ́gẹ́ sọ wọn àdìsí abdullahi ibn umar wọn àbí wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni bóni yàlí islamu ala khams anabini ẹ̀sìn islamu orí òkú márùn ló dúró lórí ìkan nínú ẹ̀ wọn náà ni wàsọ́ọ̀mù ramadan gbígbà àwẹ̀ nínú oṣù ti ramadan gbígbà àwẹ̀ yìí ọ̀ranyàn ni fún gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó jẹ́ àgbàlagbà bákan náà tó sọ àlàáfíà tí èsì ṣe arìnrìn àjò gbogbo ẹni tó bá ti jẹ́ pé báyìí ni tó sọ Ramadan bá ti báyàn láyé ọ̀ràn yẹn ni kéèyàn ò gba ààwẹ̀ náà àbí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala oṣù yìí tí a kó sínú ẹ̀ yìí kọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kó má dùn wá ní ládẹ́ àmín kó jẹ́ ká tún gba ilé ìjà ká tún gba ọ̀pọ̀lọpọ̀ lórí ilẹ̀ ayé àmín nítorí pé ṣẹlá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni wà Ramadan ila Ramadan mukaffiratun ọlọ́mọ fi pa ẹ̀ṣẹ̀ rẹ fún èèyàn ni lókùrú ìgbà tí èèyàn bá ti jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá láwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ṣẹ̀ tó tóbi bíi irọ́ pípa zina ẹbọ ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóru yìí níbi idnillahi ta'ala ibi tá a máa lọ òun náà ni a ṣàlàyé fúnra wa nípa àdàbò siyam àwọn ẹ̀kọ́ ètò ní ṣe pẹ̀lú ààwẹ̀ Ramadan nítorí gbogbo nǹkan nínú ẹ̀sìn Islam pẹ̀lú ẹ̀kọ́ ni pẹ̀lú mímọ̀ ni òru tèmi àfi ṣàlàyé gẹ́gẹ́ bí a ṣe fẹ́ máa kó sínú àwẹ̀ ká nímọ̀ ká lẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan tá a fẹ́ kó sí. nínú ẹ̀kọ́ àkọ́kọ́ yìí tí a kọ mẹ́nuba òun náà ni ẹ̀kọ́ àníyàn ká ní àníyàn gẹ́gẹ́ bá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anabi ni sumu li ru'yatihi tẹ́ bá ti gbọ́ pé wọ́n rò sùn táwọn aláṣẹ yín bá ti kéde anabi ni kẹ́ gbààwẹ̀ gbígbọ́ pé wọ́n rò sùn tánàbíwá Muhammad sallallahu alayhi wa sallam tó wá fi ìṣesí àti ìlànà ẹ̀ tó fi ṣàlàyé fún wa pé ìkéde yìí kó wá látẹnu àwọn aláṣẹ tàbá ti gbọ́ báyìí ẹni mùsùlùmí ó ti ní àníyàn ni ó ti ní àdìsọ́kàn pé pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú kéde oṣù tí wọ́n ké yìí òun bọ̀ sínú ààwẹ̀ ní àárọ̀ ọjọ́ kejì ilé àkọ́kọ́ àníyàn yìí kì í wá ṣe ń tà máa ń fi ẹnu sọ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú òru Ramadan nínú òru àkọ́kọ́ ẹ̀rí tó ń kálukú máa wáwé àníyàn káàkiri kẹlẹ́kọ̀ọ́ sínú lànà Islam. àfọ àgbà Imam Nawawi rahimahullahu ta'ala ó ní la yasihu as-sawmu illa bi niyya tòótọ́ nípa àwẹ̀ lálàáfíà téèyàn bá ní àníyàn wa mahallu al-qalb ṣùgbọ́n ààyè tá a fi àníyàn sí inú ọkàn ni eléyìí túmọ̀ sí pé àníyàn Ramadan kìí ṣe àníyàn nàwáyìtù táwọn wá sọ síta bóyá tá a sọ léde lárúbáwá àbí tá a sọ ní èdè Yorùbá pàtàkì ń tàníyàn wà fún òun náà ni kó lè ṣe òun pinya láàrin ìjọsìn àti àṣà tó kí gbogbo ẹni tí ò jẹun kọ́la láwẹ̀ ẹgbẹ́ ń tàn pé ní àṣìyàn òun náà ni al-imsak kíkẹnuró ṣùgbọ́n kíkẹnuró ẹlòmíì ẹlòmíì ó lè jẹ́ látara àìdùnnú ẹlòmíì ó lè jẹ́ látara àdùnnú ó lè jẹ́ látara àárẹ̀ ẹlòmíì lè má jẹun látàárọ̀ tí ó fi di ilẹ̀ sùn irú ẹni bẹ́ẹ̀ ò láníyàn àwẹ̀ àníkàyẹn káwẹ̀ kódà kẹ́niyẹn gba láti ìdájí tó fi dàsìkò sọlátù magrib kó ẹsẹ̀ wá rojú jẹun bí alátara àdùnnú àbí látara àbànújẹ́ àbí látara àárẹ̀ èrò ẹni bẹ́ẹ̀ ò gbà wẹ̀ kí ni ìyàtọ̀ tí ò fi gbà wẹ̀ ẹni tó ń gbà wẹ̀ ní tiẹ̀ ó ní àníyàn pé òun fẹ́ sin lọ eléyìí ó jẹ́ ẹ̀kọ́ èyí tó rò papọ̀ mọ́ ọ̀rọ̀ àníyà àníyà kìí sin tá a máa fẹ́ nu sọ àwọn àfọ́nímọ̀ wọn ni àtàlàfòdò bíhá bìdà kéèyàn máa sọ àníyàn jáde lẹ́nu fún èyíkéyìí sẹ́ẹ̀sì tá a bá fẹ́ ṣe nínú àdáadáalẹ̀ ni ó ṣe ń lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa raddun ẹni tó bá ti ṣe àdáadáalẹ̀ nínú ẹ̀sìn ọlọ́bù kọtì ọlọ́bù ní gbàrú sẹ́yìn lọ́wọ́ rẹ̀ níbẹ̀ kọ́lọ́n kó ká ṣe àṣedànù sẹ́ eléyìí ẹni ẹ̀kọ́ àkọ́kọ́ àníyàn lórí pàfẹ́ fi ààrẹ ọlọ́run ọba eléyìí ló fi jẹ́ pé inú àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń sọ ẹlòmíràn ni ààwẹ̀ ti bá ààwẹ̀ ńlẹ̀ ẹ̀rọ àníyàn báyìí àníyàn tí ó dáa ni nítorí pé ààwẹ̀ tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ààwẹ̀ tọ́lọ̀ ń pa wá láṣẹ kọ́ nìyẹn ààwẹ̀ tó wà níta yìí ààwẹ̀ tọ́lọ̀ ń bá pa wá láṣẹ àgbàgbà ládàá ni ààwẹ̀ tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ ààwẹ̀ ìjìyà ẹ̀ṣẹ̀ nìyẹn torí àlànà muhammad sallallahu alayhi wa sallam ó ní ramadan ìmáàna واحتسابا غفر lahu ما تقدم من ذنبه. gbogbo ẹni tó bá gba àwẹ̀ Ramadan pẹ̀lú ìgbàgbọ́ òdodo àti pẹ̀lú àníyàn pé ọlọ́run nìkan ní sàn yẹn lẹ́sàn àwẹ̀ arábìnrin wọn ṣàforíjì ẹ̀sán ẹ̀ fún ó túmọ̀ sí pé ihtisab lílà níyàn pé mo fẹ́ gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run ìlèyàn fi gbà àwẹ̀ kìí sàníyàn pé oúnjẹ ọ̀sán òwúlẹ̀ bá tààrọ̀ ńlẹ̀ tàbí tààrọ̀ òwúlẹ̀ bá tọ̀sán la èèyàn ní àníyàn dáadáa pé èèyàn fẹ́ fi sílọ̀hún kọ́lọ́n kó mọ́sálá ìgbà níjọsìn fún wa. nínú ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn táàtù fẹ́ mẹ́nuba ọ̀nà ni kìyàmù Ramadan ká máa dìde lóru àwẹ̀ ká máa kírun fọlọ́n subhanahu wa ta'ala tàbí ká máa papọ̀ pẹ̀lú àwọn tó ń kí sọ̀látù tarawih ètí yorùbá ń pè ní asamu anabiwa muhammad sallallahu alayhi wa sallam wani man qama ramadan imana wa ihtisaba gufira lahu ma taqaddama min dhanbi anabi ni ẹni tó bá dìde kírun lóru àwẹ̀ pẹ̀lú gbàgbọ́ òdodo àti pẹ̀lú àníyàn dáadáa bóun fẹ́ gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣàforíjì gbogbo tó ti ti síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. sọlátò tarawih ètí yorùbá máa ń dá a pè ní ásámù nínú iṣẹ́ tó lóore púpọ̀ nínú oṣù ramadan tó yẹ ká gbìyànjú ká máa ṣe ni. bákan náà ni ètò ṣe pàtàkì lórí àwẹ̀ òun náà ni jíjẹ oúnjẹ ìdájí tá a mọ̀ sí sáàrì anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí tánàs bin malik ara kọ́lé inú Bukhari àti Muslim anabi ní tasaharu fa inna fi sahuri baraka anabi ní ẹ máa jẹ oúnjẹ sààrì ẹ máa jẹ oúnjẹ ìdájí torí pé jíjẹ oúnjẹ nídàájí àlùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oúnjẹ yìí wà ní nínú ẹ̀kọ́ rẹ̀ ni pé wọ́n fẹ́ ká lọ́ wa lára tàbá wo déédéé àsìkò tá a wà kò tí ì sí láboró ká jẹ sààrì dé aago márùn-ún ó kọjá ìṣẹ́jú mẹ́wàá ó méjìlá torí pé ká lọ sáàrin lára ìlọba sunna anabi muhammed sallallahu alayhi wa sallam òun ló bá a mú tábà padà sínú àdìsí Abi Hurayrah radiyallahu anhu anabi muhammed sallallahu alayhi wa sallam nígbà tá anabi sọ pé tasaharu walaw bi jur'ati ma anabi ni ẹ máa jẹ sáré kódà kó jẹ pẹ̀lú gẹ omi kan kẹ́nìkan kan máa sọ pé oúnjẹ oró wù mí jẹ alibarika ti bẹ́ẹ̀nbẹ́ẹ̀ yẹn ká wà nípa jíjí lásìkò yẹn láti fi lè jẹun ọwọ́ á da púpọ̀ sáré wa ká lọ lára nítorí àdìsí Abi Hurairah radiyallahu anhu tánàbí sallallahu alayhi wa sallam sọ pé idha sami'a ahadukum an-nidaa wal inaa'u ala yadihi ànábì tani kọ̀ọ̀kan yín bá gbọ́ ìpẹ̀rún ní mọ́ṣáláṣí fún àsùnbà nínú ààwẹ̀ tó sì ní igbá rẹ̀ títí ń jẹun tàbí tó ti ń mumi igbá yìí sì wà lọ́wọ́ ẹ̀ fala yada'u hatta yaqdi hajata ànábì ní kó má kánjú kalẹ̀ tí fi gbọ́ bùkátà tán eléyìí túmọ̀ sí pé sàárè ò kì í ṣe ń tà máa ń kanjú jẹ tó bá pè yẹn bá lè jẹ sàárè wá àsìkò tó jẹ́ pé èèyàn ṣẹ̀ṣẹ̀ máa tún kóra ró nígbà tí mọ̀mú bá pẹ̀rùn eléyìí ó túmọ̀ sí pé ká tètè jẹ kò sínú súnà Ànábì Muhammad ká lọ lára ìyẹn ló dáa bẹ́ẹ̀ ló dáa ká máa tara ṣàṣà ká tètè máa ṣinú nítorí àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ètè sáàlù bùnú sáàdì gbà wá àwọn èèyàn ò ní yé máa wà lórí dáadáa lókùrú ìgbà tí wọ́n bá tètè ń sinú tá wá fẹ́ ṣinú èyí tó dáa jù òun ni ká fi dàbínù sínú tábà wá rí dàbínù ká lo omi ká fi sínú nítorí àdìsí Anas ibn Malik radiyallahu anhu ọlànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam yuftiru ala tamarat anabi máa ń lo dàbínù láti fi sínú fa in lam takun tamarat tí o bá ti wá sí hasa hasawati minal ma anabi ò mú gẹ́ omi kó tó di anabi lọ kírun so ó túmọ̀ sí pé àní ti ọsàn àní ti ọ̀gẹ̀dẹ̀ síwájú omi nígbà tá a bá ti rí nínú ẹ̀kọ́ àwẹ̀ lélẹ̀ bákan náà kò ní ká ṣe àdúrà nígbà tí a bá fẹ́ ṣe inú ládùúrà tí ó wá nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àdìsí Abdullahi bin Umar ọ̀nà káàna rasulillah sallallahu alayhi wa sallam idha aftara qala ọ̀là anábọ̀ Muhammad tó bá fẹ́ ṣe inú nínú àwẹ̀ anábọ̀ sọ pé dhaba dhamahu wa bitalat al-uruq wa thabata al-ajru insha Allah ta'ala ẹ̀dẹ́ká gbìyànjú ká lọ kọ́ àdúrà yìí kó lè máa já sí ìjọsìn fún wa nígbà tí a bá fẹ́ ṣínú àwẹ̀ hmm. so eléyìí yóò jẹ́ ibi tí a rí mọ́ lẹ́ni inshàlá tó bá di ọ̀la a máa tẹ̀síwájú àbí ọlọ́run subhanahu wa ta'ala àwọn ramadan tọdún yìí kọ́lọ́n kó musa albani jọ sí fún wa kó má ṣẹlẹ̀ ọkàn tó kù fún wa. aqulu ma tasma'un astaghfirullah li wa lakum. jazakallahu khair kọ́lọ́n bá san ní ẹ̀sán léèrè dáadáa tí ó tún fi di ọ̀la tá a máa pàdé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.